ayé ènìyàn wa ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ o àwọn àgbààgbà fúlàní ni o wọ́n ti fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ bàbá bọ́lá ahmed tinubu àwọn àgbààgbà fúlàní ti fẹ́ dìtẹ̀ gbàjọba o ẹ wò ó gbogbo bí wọ́n ṣe ń mu tí wọ́n ń mu kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ ee àṣírí wọn ti tú o gbogbo bí wọ́n ṣe fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ bàbá bọ́lá ahmed tinubu à ń sọ fún wa wípé bí wọ́n ṣe ń lọ tí wọ́n ń bọ̀ lọ́dọ̀ Buhari yìí àní ọ̀rọ̀ eléyìí ó máa padà lẹ́yìn ẹ wo gbogbo àgbàgbà Fúlàní ni Buhari ni wọ́n fẹ́ lò wọ́n fẹ́ lo Buhari láti dìtẹ̀gbàjọba lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu nítorí wípé gbogbo àwọn àgbààgbà wọn àwọn traditional rulers wọn àwọn former governors gbogbo àwọn tó ti ṣe president rí tí wọ́n ṣì wọ́n ti foríkorí wọ́n fi kùnlùkùn wọ́n ti gbìmọ̀ pọ̀ láti gbàjọba lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ wọ ẹ̀yẹ ènìyàn wa àṣírí eléyìí tó tú yìí ó ti kúrò ní wípé ẹ má jẹ́ kí wọ́n gbọ́ o ẹ má sọ síta o torí wípé orò tó bá ti jáde lọ́sàn-án ó ti kúrò ní wípé à ń wò ó ó ti kúrò ní wípé à ń wò ó torí pé gbangba leléyìí ló tú síta à ń sọ fún wọn wípé Nàìjíríà máa pín mo máa ń tẹ mẹ́nu mo ní píníṣín báyìí lókù kínkínní lókù nàìjíríà máa tó pín nítorí pé àwọn àgbà fúlàní gbogbo ọ̀nà ni wọ́n ń wá láti gba ìjọba lọ́wọ́ bàbá bọ́lá ahmed tinubu tá a sì mọ̀ wípé àwa yorùbá eh, àbọ̀ ológun ni kọ́ àwọn ológun kọ́ ṣé mọ̀ wípé ológun náà ni buhari eh, eh, babangida ẹ rò pé ológun náà ni wọ́n gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti kóra wọn jọ ni wọ́n ti ṣe ìpàdé gbogbo bí àwọn ṣe fẹ́ dìtẹ̀ gbàjọba àwa Yorùbá ẹ jẹ́ kí á tètè yá gbé ìgbésẹ̀ mo máa ń sọ fún wa wípé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ìgbésẹ̀ là nílò ká bá a lè tètè gbára wa kúrò nínú Nàìjíríà a ti mọ̀ wípé Nàìjíríà ti tán ẹ̀yin tẹ́ ẹ sì ń sọ wípé ẹ nírètí nínú wọn Nàìjíríà ẹ sì ní òòpù ẹ bá wa pín ètò ìkókọ̀ wọn lára ẹ bá wo apin kó kàn wọ́n lára wípé ó ń jì báyìí ni dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè tó bá máa já ẹpọn àgbò báyìí ṣe ló ń mì lògbòlògbò ló ń mì lògbòlògbò tó bá máa bẹ́ gbẹ̀gẹ̀dẹ̀ ó máa gbiná ẹ̀yin ènìyàn wa ẹ wò ó gbogbo wa la mọ̀ arákùnrin yìí ṣé òsàn ni wọ́n tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ o gbogbo bí wọ́n ṣe lọ ṣe ìpàdé níkọ̀rọ̀ gbogbo ìpàdé tí wọ́n ṣe ẹ wò ó ó ti já gbangba ẹ̀yin tẹ́ ẹ bá mọ arákùnrin yìí ẹ̀yin tẹ́ ẹ bá sì mọ̀ wọ́n a máa júwèé wọn bí wọ́n ṣe jẹ́ àwọn náà ni Shehu Sani is a Nigeria former senator is an author playwright and a woman rights activist ni Shehu Sani àwọn ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn freedom fighter tó jẹ́ wípé ó ní gbogbo bí ọ̀rọ̀ yẹn bó ṣe tú sí òun lọ́wọ́ ó ló yẹ kóun wá gbé sí gbangba pé gbogbo ìmọ̀ tí wọ́n ń gbìn ní o gbogbo bí wọ́n ṣe ṣe ìpàdé rèé o tí wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ wo ẹ̀yin ènìyàn wa àwọn náà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yẹn ẹ jẹ́ kí a fi ohùn sí kẹ́ ẹ bá wa gbọ́ bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́ gbogbo bí awo ọ̀rọ̀ yẹn bó ṣe lu síta Ah, wọ́n fẹ́ dètè gbàjọba o ẹ bá wa pín ètò yìí kó gbogbo ọmọ Yorùbá kó kàn wọ́n lára nílé lóko àti odi ẹ ṣé ń sọ ní ẹ bá wa gbóhùn sókè kí lẹ ló ṣẹlẹ̀ o nílà gbọdọ̀ lọ́hùn ẹ bá wa gbóhùn sókè àwọn èèyàn wa tí wọ́n wò wá nílé wọ́n fẹ́ gbọ́rọ̀ látẹnu yín o. There is uh, evidence of rallying of forces, regrouping of forces, political forces from the north, uh, trying to use the former President uh, Buhari as a rallying point in order to evict the government of uh, Aswaju Ahmed Bola Tinubu. And they hope to resurrect his political charms in the hearts of the masses and uh, portray the government as one that has been undermining the North and one that has not been living up to its campaign promises to the region, being that it has the highest votes from there. And I must warn that uh, attempt to do that can create a serious problem for our country. Well, it is a tradition or a culture or a norm or ritual that each time you have a Salah celebration like the Eid, uh, prominent leaders do visit the former, pre former presidents of this country. But I must clear the air by making a point here. First of all, is that there is uh, evidence of rallying of forces, regrouping of forces, political forces from the north, are trying to use former President uh, Buhari as a rallying point in order to evict the government of uh, Ahmed Bola Tinubu. And they hope to resurrect his political charms in the hearts of the masses and uh, portray the government as one that has been undermining the North and one that has not been living up to its campaign promises to the region, being that it has the highest vote from there. And I must warn that uh, attempt to do that can create a serious problem for our country. Uh, Buhari has been in power for eight years, and there has never been any serious southerner who challenges own government in terms of uh, uh, trying to remove him out of office. And secondly, uh, we should know that before you think of power, you should think of a whole country. We should be thinking of a united country, a peaceful country, not just a fragile nation. Uh, what will happen if southern politicians decide to also uh, form the idea of uniting themselves and making a position that this is their stand? There will be no Nigeria. So they should, in the interests of the unity of the country and the future of the country, sacrifice their own personal ambition at least for 2027, and the North will have the moral right to act for power after the second term of this administration, even if a southerner has taken over uh, power, even if it's not Tinubu. So, so that is my own point, that uh, this desperation for power will not augur well for the region and for the unity and collective peace of our country as a nation. And that they should know that they had the opportunity to address all the problems of the region, which they failed the North wasted eight years in power and did nothing for the region, I did nothing for his for its, people, I left the region worse than it met it in 2015. So that is the point which I have raised. This is not the time. We should key into policies and programs that will benefit our own people. Ah, ẹ̀yin ènìyàn wa a kí wa wípé ẹ káàbọ̀ padà sí orí ìkànnì wa o ní orí ìkànnì wa náà níbí ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àṣàkẹ́ TV show gbogbo yín bàbá wa pátápátá ni a kí ẹ̀yin ìyá wa ẹ̀yin brọ́dà wa ẹ̀yin sísítà wa nílé lóko àti lẹ́yìn òdì gbogbo àpapàtà ni a kí o ẹ ti bá wa gbọ́ àlàyé lẹ́nu arákùnrin yìí àwọn náà ni Shehu Sani former senator ni láti ìpínlẹ̀ Kaduna lọ́hùn-ún ṣe mọ̀ wípé ọ̀rọ̀ tí a kó arápá bá sọ àtòdì ọ̀run ló ti wá o ọ̀rọ̀ tí ẹ gbọ́ yìí bó ṣe rí lẹ ṣe gbọ́ yẹn o nítorí wípé àràrà wọn náà ni wọ́n wọ́n mọ gbogbo bó ṣe ń lọ wọ́n mọ àwọn nǹkan tí wọ́n ń gbìmọ̀ wọ́n mọ gbogbo ọ̀nà tí wọ́n ń gbà lẹ́mọ̀ wípé ní ìgbà tí Buhari kúrò ń bẹ̀ a sọ fún wa wípé tó bá yẹ pé orílẹ̀-èdè tó dáa ni gbogbo atrocity gbogbo nǹkan tí Buhari àti Emefiele tí wọ́n ṣe ó yẹ kí wọ́n probe Buhari ni ó yẹ kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n probe Buhari ni ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé gbogbo wọn náà kàbá kan náà ni wọ́n wọ́n ń rotate láàrin ara wọn ni ẹ ti wá rí báyìí wípé bàbá Bọ́lá Ahmed Tinubu ha wọ́n fẹ́ tètè gbàjọba lọ́wọ́ wọn o àwa yorùbá ẹ jẹ́ ká tètè yá gbé ìgbésẹ̀ orílẹ̀-èdè yorùbá òun làwa fẹ́ kó tó di wípé wọ́n dìtẹ̀ gbàjọba ẹ má gbàgbé wípé gbogbo àwọn ìgbésẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe a sọ fún wọn wípé tí fúlàní tí wọ́n bá fẹ́ ṣe nǹkan lẹ́ni ogún ọdún sẹ́yìn ni wọ́n ti pilẹ̀ṣẹ̀ ń bọ̀ o ogún ọdún òun ni wọ́n ti ń prepare sílẹ̀ o ẹ wò ó ẹ ti gbàgbé fọ́nrán yìí hmm àwọn ajagunta tí wọ́n lọ kó wá wọlé wọ́n ti kó àwọn ajagunta wọlé lógúnlógún wọ́n kó wọn wọlé lọ́gbọ̀lọ́gbọ̀ arábìnrin tí wọ́n bá ọta ìbọn lọ́wọ́ ẹ̀ tí wọ́n fi ìjáàbù kó wọlé ṣe ti gbàgbé ìyẹn náà hmm. ṣe mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ti múra sílẹ̀ arábìnrin yẹn lẹ̀ ń wò yìí nígbà tí wọ́n bá àwọn ọta ìbọn ọta ìbọn tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ó lé ní ó kan ọta ìbọn tó jẹ́ pé ó ní bóun ṣe máa ń gbé nìyẹn fifty thousand ni wọ́n sọ fún òun per trip ẹ̀yin náà ẹ ti bá wa rí bí wọ́n ṣe kó wọn wọlé wọlé lógúnlógún tí wọ́n kó wọn wọlé lọ́gbọ̀lọ́gbọ̀ tó yẹ pé kò sí ẹnìkan tó bè lọ́wọ́ wípé ibo lẹ̀ ń lọ ibo lẹ̀ ti ń bọ̀ wọ́n ń wọlé bó ṣe wù wọ́n ni àwọn náà lẹ̀ ń wò yẹn wọ́n ń wọlé bó ṣe wù wọ́n ni ẹ ti mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn náà ni wọ́n kó wọn wọlé Buhari ká ń sọ̀rọ̀ ẹ̀ yìí torí wípé buhari òun náà ni wọ́n lò ní twenty fourteen tí wọ́n fi kó àwọn agbésùmọ̀mí àwọn boko tí wọ́n kó wọn wọ̀lú wọ́n wá wò wípé kí làwọn fẹ́ ṣe o ah buhari náà làwọn á padà lọ bá o buhari náà ló máa ló máa da fún àwọn láti lò ìdí nìyẹn tí wọ́n fi ń ṣe kùrùkẹrẹ báyìí lọ́dọ̀ buhari o ẹ wò wọ́n àwọn lẹ̀ ń wò yẹn torí pé gbogbo wọn pátá báwọn ìran dìde lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mẹ́sàn-án tí wọ́n lọ ń kí Buhari wọ́n ń dìde ni nígbà iléyá wọ́n fi ẹsẹ̀ wọn wọ́n fi pa ọmọ adìyẹ sẹ́nu ọ̀nà ilé Buhari ni bó ṣe lọ ni wọ́n ń bọ̀ bó ṣe lọ ni wọ́n ń bọ̀ gbogbo àwọn kan tí wọ́n sì ń ṣe yẹn ó mú ìfura lọ́wọ́ ara àwọn ìfura tó mú lọ́wọ́ náà ni wípé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba òun lẹ ti gbọ́ lẹ́nu iṣẹ́ òsàn nìyẹn tó ti tú àṣírí wọn síta àwa yorùbá àwa ni ká múra wa àwa ni ká fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ẹ wo ẹ̀yin ènìyàn wa à ń sọ fún wa wípé nàìjíríà láìpẹ́ láì jìnà ó máa ó máa pín ara àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ òun lẹ ti gbọ́ lẹ́nu sọ́ni yìí o former senator ní ìpínlẹ̀ kaduna Shehu Sani tó jẹ́ wípé òun gan fúnra rẹ̀ is an woman rights activist woman rights activist náà ni freedom fighter lòun náà ẹgbọ́n nǹkan tóun náà sọ wípé wọ́n fẹ́ lo gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe yìí kí ni nǹkan tó bá ṣe láti fi divide nàìjíríà ó ní tí wọ́n bá sì ṣe é ó ní àwọn ò ní wà ní ìṣọ̀kan mọ́ àwọn ò ní wà ní unity àwa ò tẹ̀ fẹ́ wà ní unity pẹ̀lú yín kí ni àǹfààní orógbó yín ajẹ́ lẹ́nu ó korò apá kò láwẹ́ ewé rẹ̀ ò ṣeé pọ̀kan igi ẹ̀gàn ò ṣeé dáná kí wá ní àǹfààní yín a ò bá yín wà ní yúnítì kankan a fẹ́ dá dúró ni àwa ìran Yorùbá a máa dá dúró tó sì jẹ́ wípé láìpẹ́ láì jìnnà ni nítorí pé àwa ò ní dúró de ìgbà tí àwọn ajagunta àwọn adìtẹ̀gbàjọba tí wọ́n máa gbàjọba o ẹ sì mọ̀ pé tó bá ti dìtẹ̀gbàjọba àwọn ológun ló fẹ́ dìtẹ̀gbàjọba ẹ jẹ́ ká rántí ìyẹn dáadáa wípé àwọn adìtẹ̀gbàjọba tó bá dìtẹ̀ gbàjọba ológun ni o Buhari ológun ni Babangida ológun ni gbogbo àwọn àgbààgbà wọn pátá àgbààgbà Fúlàní kò sí ẹyọ kan nínú wọn tí kì í ṣe ológun ológun ni gbogbo wọn ara àwọn ìgbésẹ̀ tí wọ́n sì ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn ara àwọn iná tí wọ́n ń dá lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn láti lo gbogbo ọ̀nà láti gba ìjọba lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu nítorí kíni nítorí regional government tí wọ́n sì ń rí ìgbésẹ̀ tí àwa gan ń gbé wípé a fẹ́ dá dúró wọ́n wá fẹ́ dìtẹ̀ gbàjọba láti lè má jẹ́ kí gbogbo àwọn kan tá à ń ṣe kó bọ́ sí irọ́ ni wọ́n ń pa o irọ́ ni wọ́n ń pa orílẹ̀-èdè Yorùbá ó máa wá sí ìmúṣẹ ó ní mo sọ fún wa nísìnyí wípé ọ̀rọ̀ tí akúwárápá bá sọ látòde ọ̀run ni o eléyìí tí Ṣéhù sọ ní sọ kò sí ètò ṣe kó dànù nínú ẹ̀ o Nàìjíríà máa pín láìpẹ́ láì jìnnà ni ẹyẹ ènìyàn wa mo máa sọ fún wa wípé ẹ jẹ́ ká fọkàn balẹ̀ wípé sẹ́ẹ̀ dídùn báyìí lọ́sàn máa so orílẹ̀-èdè yorùbá ó máa wá sí ìmúṣẹ nǹkan ẹyọkan tá a nílò ní wípé láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àwọn bàbá wa Ìgbòho Òòṣà ká fọwọ́sowọ́pọ̀ ká ní ìfẹ́ ká ní ìmọ̀ ṣọ̀kan kí gbogbo wa ká fi ẹnu kò sójú kan wípé orílẹ̀-èdè yorùbá la fẹ́ ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ ká máa rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí wípé sẹ́ẹ̀ gbogbo ọmọ yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi orílẹ̀-èdè Yorùbá la fẹ́ a ò fẹ́ nǹkan míì àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba a gbọ́dọ̀ lè tìyà gbé ìgbésẹ̀ wa kíákíá ní kọ́bọ́nkọ́bọ́ ní wàrà ṣẹṣà kí wọ́n tó dìtẹ̀ gbàjọba o òun lẹ ti gbọ́ yẹn o àṣírí ló tú síta o gbogbo bí wọ́n yẹn ṣe ìpàdé wọn àṣírí ló tú o àbáṣẹ́dọ̀ wọn láti Jámánì ó wà nínú ìpàdé yẹn o láti Jámánì òun la fi sọ fún ẹ pé gbogbo àwọn european country gbogbo àwọn òyìnbó wọ̀nyí ẹni pé tó bá ti dé sínú nàìjíríà òkè ọya náà máa ń lọ òkè ọya náà máa ń lọ ọ̀dọ̀ àwọn àgbààgbà fúlàní nítorí pé àwọn náà ní àwọn nǹkan tí wọ́n ń jẹ wọ́n ní pàṣẹ́ntéè tí wọ́n ń jẹ ní gbogbo epo rọ̀bì àwọn nǹkan àlùmọ́ọ́nì eléyìí tó ń wọlé ní ilẹ̀ yorùbá nínú nàìjíríà lápapọ̀ ìdí tá a fi ń sọ fún wa yẹn wípé gbogbo àwọn colonial basta wọ̀nyí gbogbo wọn ni wọ́n lọ́wọ́ nínú bí inú ìlú yẹn ṣe bàjẹ́ wọn ò rẹ́dì láti tún ṣe torí pé àwọn náà wọ́n ń jẹ nínú ìbàjẹ́ yẹn àwa tí a wá jẹ́ ọmọ Yorùbá àwa ni ká ronú ara wa wípé ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìí a ò lè máa bá a lọ bẹ́ẹ̀ o òun mo fẹ́ sọ pé ọpẹ́ ni o ká máa dúpẹ́ ni lọ́wọ́ àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè bàbá wa Ìgbòho Òòṣà torí pé àwọn bàbá dáadáa làwọn bàbá méjèèjì yìí tí wọ́n dúró tán fún ìran Yorùbá wípé sẹ́ àfi ká gbára wa a dẹ̀ máa gbára wa Elédùmarè á sì mú wa délẹ̀ ìlérí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí orílẹ̀-èdè Yorùbá la fẹ́ láìpẹ́ láì jìnà Ọlọ́run á sì mú wa sí ìmúṣẹ ẹ̀yin ènìyàn wa Elédùmarè á ràn wá lọ́wọ́ a ò ní dààmú o ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe wá ṣe o ẹ bá wa subscribe sórí YouTube channel yìí Àṣàkẹ́ TV Show ẹ má gbàgbé láti bá wa pín ètò yìí ẹ̀pin lógúnlógún ẹ̀pin lọ́gbọ̀lọ́gbọ̀ kó kan gbogbo ọmọ Yorùbá pátápátá lára kó kọ àwọn rìníwò òpù kó kọ wọn lára bí àwọn fẹ́ kóra wọn jọ ní o bóyá wọn lọ pàdé bàbá wọn ní Àbújá àbí kán lọ gbèjà bàbá wọn o wípé wọn ti fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ wọn o wọ́n ti fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu o gbogbo ẹ̀yin ẹ Nàìjíríà bloggers aṣíwájú bẹ́gàsì ẹ̀yà ìtìyà àgbà Àbújá lọ torí pé ẹ̀yin náà lè lọ jẹ ẹja àrọ̀ àbí wọn ò jẹja àrọ̀ ni ṣé ẹ máa wá jẹja àrọ̀ ẹ ṣáà lè jẹjá àrọ̀ kẹsàn wípé ẹ ò mọ̀ wọ́n mọ́ àbí ẹ jẹjá àrọ̀ wọ́n dẹ̀ gba òtẹ́ẹ̀ fún yín torí pé ẹ má gbàgbé ẹyẹ ilé òkè ń bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ ikú kó yẹrí o ó yẹ gba Àbújá lọ o ẹyẹ ènìyàn wa ẹ bá wa ṣáàgì wọn gbogbo àwọn ní Nàìjíríà bloggers wípé àgbààgbà Fúlàní ti fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu o ṣùgbọ́n àwa o àwa ìran aládé àwa ọ̀dọ́ Yorùbá gbogbo ọmọ Yorùbá lápapọ̀ orílẹ̀-èdè Yorùbá la fẹ́ láti 1960 kò síná kò sépo kò sómi kò sọ́nà kò sétò ìwòsàn kò sílé ìwé kò sí nǹkan kan kí wá ní àǹfààní kí ni àǹfààní òmìnira tí wọ́n mú wá fún wa Yorùbá a máa gbára wa a máa délẹ̀ ìlérí ẹ ṣeun gan ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àṣàkẹ́ TV show ẹ bá wa fèròǹgbà ìsìn abẹ́fọ́rọ̀ yìí ẹ bá wa subscribe sórí YouTube channel wa Odùduwà á gbè wa láṣẹ ìdùnnú.